ọba láàánú jùlọ ọba tí ọdá ìlú wa sí di ọjọ́ tòní tó sì ti fún wa ní àǹfààní àtìlè tó padà kójọpọ̀ nínú mọ́síláṣí alápọ̀lẹ́ láti tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa nínú tíra àkùránì alápọ̀lẹ́ lẹ́yìn tí ń ṣe tẹ̀síwájú oṣù ramadan ní ìtẹ̀síwájú nínú tafsiri wa aya tí wọ́n ká fún wa nínú sọ́rọ̀tìl àárọ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tó ní wà látúnṣe lófin arzi bá àdà ìsìláhíhá ودعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين الله بابا لك ولاني ولا تفسدوا في الأرض بعد إصلاحها أما سبزلوا لي لين باتي أتجت تنسي wàdìcúhu ẹ máa pe ọlọ́run ọba náà kọ́wúfán pẹ̀lú fọ̀yà wàtọ́máán pẹ̀lú ìjẹran oore tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ إن رحمة الله قريب من المحسنين dájúdájú ìkẹ́ ọlọ́run ọba ó súnmọ́ àwọn ẹni tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe dáadáa ayà yìí ọlọ́ọ̀bọ ọba àlekẹ́ ọlá ọmọ ayà tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tó ti kọ́kọ́ síwájú pé ó dòrú ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ọlọ́bọ̀ ọba àlejò alá ní ẹgbẹ́ ọlọ́run ọba yín nípò ìjọsìn ẹtọrọ lọ́wọ́ ọlọ́run ọba yín lẹ́ńtẹ́ jẹ́ pé tẹ̀lọ́rù àn lẹ́ńtọ́rẹ̀ra rẹ̀ ńlẹ̀ níwájú ọlọ́run wọ́n kó fìyà kẹ́sì pé ní òǹkẹ́lẹ́ torí pé ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sí àwọn ẹni tí kọjá ẹnu àlàyé ọlọ́ba wa tó fún wa pé wà látú sí lùfìl up bára ìsìláhíhà ẹ má balẹ̀ jẹ́ ẹ má ṣe bàjẹ́ lórí ilẹ̀ lẹ́yìn ìgbà tó ti jí ẹ tuntun ṣe. inú àyà àwọn afọ́ni tafsir ní ṣíṣe bàjẹ́ lórí ilẹ̀ lẹ́yìn ìgbà tó jẹ́ pé àwọn èèyàn ti ń gbádùn rẹ̀ tí ìbàjẹ́ bá wá kàn kì í ṣe ìnira kéke ní kóbọ́mọ̀ ni àti tí ń sẹ́mi lórí iye pẹ̀. gbọ́dọ̀ ńlá tó sì lu alifsad gbogbo ń tá a ṣe lórí ilẹ̀ lọ́nà tí ó gbà tọ́ ń jẹ́ fasad. ìdí ni tó fi jẹ́ pé ọ̀pọ̀ ẹ̀ẹ́dẹ́ eh, ní lárúbáwá ń tí wọ́n máa corruption ọ̀hún náà ní alifasad. Al gbogbo ń tá a gbà tá a ṣe lọ́nà tí ó gbàtọ̀ ẹni jẹ́ fasad ọ̀kan náà àwọn olùkọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ tọ́lọ̀ ọba sọ nípa ká má ṣe bàjẹ́ lórí ilẹ̀ léètì túmọ̀ sí corruption ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ọ̀pọ̀ ju ibi tọ́lọ̀ ọba ti ní àmọ́ mú àmọ́ ṣe náà lọ torí pé gbogbo ibi tí irú sẹ̀mí bá ti lè wà táwọn èèyàn ń ṣe bàjẹ́ lórí ilẹ̀ léètí túmọ̀ sí corruption kò sí bí wọ́n ṣe lè lójútù ìnira ni ó kó bá àwọn èèyàn afa ibnu kathir ni yanha allahu yanha ta'ala ani ifsadi fil ard wa ma adaqahu ba'da al ọlọ́ọ̀bọ̀ ọba àlejò ó ṣe léèwọ̀ ọkọ̀ kò wá pé ká balẹ̀ jẹ́ ká ṣèbàjẹ́ lórí ilẹ̀ nítorí pé lẹ́yìn ìgbà tó ti jẹ́ ti túnṣe táwọn èèyàn gbádùn lẹ̀ tẹ́yìn bá lọ ṣe ń tọ́ bàjẹ́ kìí ṣe ìlera kékeré ní kó bá wọn. ó ní fàínàwó ìdàkánà ti umuru màṣíyàtàn àlẹ́ tó bá jẹ́ pé gbogbo àlámàrin lọ́wọ́ ti ẹ̀kọ́ lọ lórí ibẹ̀ ètò ajé àwọn èèyàn lọ bó ti yẹ kọ́ lọ lórí ilẹ̀ ìsẹ̀mí wọn lọ bó ti yẹ kọ́ lọ lọ́nà tó gbá tuntun kálukú gbádùn rẹ̀ tó mọ̀ wákà ìfisaj tí ìbàjẹ́ bá wá tẹ̀lẹ̀ lè tọ́jú corruption afa ibnu kathir ni báàdà dáríka lẹ́yìn ìgbà táwọn èèyàn ti wà nínú tí tí wọ́n ń se ètò wọn ti ń lọ létòlétò kánà àdọ́rọ̀ máa yẹ kúrú àálẹ̀ lè ìbàjẹ́ ìnira tí ó kó báwọn èèyàn kìí ṣe kéke ọ̀pọ̀ jù ìyẹn ni pé gbogbo àwọn ẹni tí wọ́n bá rí tètò wọn ń lọ yálò ètò ajé wọn ni ètò ìsẹ̀mí wọn ni tí ń lọ bó ti yẹ kọ́ lọ kí wọ́n dínà sí ìntólè kọ́ọ̀sì ìbàjẹ́ lórí ilẹ̀ léta túsí corruption tó bá ti fi lè ṣẹlẹ̀ ìnira tí ó gbẹ̀yìn rẹ̀ kìí ṣe kéke eléyìí rò nídìí ká tu jù báyìí lọ fún ẹ tọ́jọ́ nàìjíríà torí pé tẹ́lẹ̀ nígbà tí o ti sí fasad tí o ti sí corruption lórílẹ̀‐èdè wa gbogbo nǹkan lọ́ bá ń sin tàwọn àwa tá a gbájú bá díẹ̀ àtàwọn bàbá bàbá tó jẹ́ pé wọ́n mọ̀ gbogbo ẹ̀ ti lọ ṣùgbọ́n gbò ti di pé ọ̀tọ̀ ni tá a lọ gbowó lọ́dọ̀ ìjọba ká fi sí ọ̀tọ̀ ni tá a fi sí ọ̀tọ̀ ni tá a kọ ipa àfowó ṣe ọ̀tọ̀ ni tá a fi ṣe lọ́dọ̀ àwọn jẹ́ àtiwájú débi pé ńgbà tó mú mólẹ́bí wọn tán ó tún rinlẹ̀ ẹni tí ń gbálẹ̀ gan tí ń gbálẹ̀ lójú títí òun náà tún ṣe bàjẹ́ àti tá a bá fẹ́ ká bọ́ ń bẹ̀ ìbàjẹ́ ìlà àkọ́gbọ́dọ̀ kakú torí pọ́lọ́ ọba ní iná bá yorùbá bí kọ́mí àti àyọ̀gá yorùbá bí àwọn kùsì tọ́ba wà lórí àwọn àjọ kan ọlọ́wọ́n bò ní kakó nígbà táwọn gan bá túnra wọn sí alimamu ṣèǹkéńké inú tíra àdúrà olùbáyà tíra tafsiri ni wọ́n ní táwọn èèyàn bá wà nù gbádùn ọlọ́run ọba ò ní sàdédé dẹ wàhálà sí wọn àbíkọ́jẹ́ pé inú kò tí wọ́n wà wọ́n ti ṣéǹdì ara wọn wọ́n ti ṣe ń tí ọ̀yẹ́ wọ́n ti ṣe ń tí ọ̀dà ìlọ́lọ́wọ́ fi yípo wọn padà láti inú ìgbàdùn tó ìbẹ̀rẹ̀ sí jẹ ìyà bákan náà táwọn èèyàn bá bára wọn nù nira wọn ò ní bọ́ nù nira náà ó dìgbà wọn bá yíwọ àwọn padà tí wọn bẹ̀rẹ̀ sí ṣe ń tọ́tọ́ gbogbo bá ti lé ní agbógun tiwa àbàjẹ́ tó ní gbogbo ibi tá à ń ti gbógun tiwa àbàjẹ́ tí ì bá ṣe pé à ń gbìyànjú àti tún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn sí wàhálà lásán lákàmọ́ sí máa máa ti ń gbá ń bẹ̀rù ní ọmọ ọdún bẹ̀rù torí pé àwọn èèyàn gùn túnra wọn sí nítorí dẹ́nà ìgbìyànjú àti kọ̀bàjẹ́ láwùjọ kìí ṣe páwọn agbèmọ̀ta ah, fi lé lọ nìkan ní jẹ́sẹ̀ wọn láà agbọ́dọ̀ tún ìròrí àwọn èèyàn sí ìlàfà ìbùnú kẹsìrì ń sọ ń bí pé torí pé nígbà títú àwọn èèyàn bá ń lọ bó ti yọ lọ tí bàjẹ́ bá kàn ìnira tí ó gbẹ̀yìn rẹ̀ kì í ṣe kéke o ẹ̀wọ̀ ọdún mélòó ló ti sọ̀rọ̀ yìí sẹ́yìn àbá ìtìkú ní ìsìn ó lé six hundred years ẹ sì rí pé ti ń sọ ọta bá wa lóòótọ́ ọlọ́bọ̀ bá àlejò ọlá ni wàdùrúhu ẹ máa tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́ọ̀fà ni wàtá máa hà lẹ́yìn tí ń bẹ̀rù ìyá ọlọ́run wàtá máa tẹ̀sí jẹ́ ti ń jẹ̀ràn tí ń kádùn pé kó òun rí oore tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run làálàá tá a bá gbé ìtumọ̀ apáka apá àkọ́kọ́ ayà lórí pé ká mọ̀ balẹ̀ jẹ́ lẹ́yìn bá wọn ti tún ṣe tí àwọn apá tún sí pé torí pé tí ilẹ̀ bá ń lọ táwọn èèyàn ìsẹ̀mí àwọn èèyàn bá ń lọ lá lórí dáadáa bí wọ́n ṣe fẹ́ tí wọ́n bá wá balẹ̀ jẹ́ in tí ó gbẹ̀yìn rẹ̀ náà nìnira tí wọ́n kò tẹ́ ẹ bá wá bára yín nù nira kò tí ì tán o ẹ wá ara wọ́ra tẹ̀sọ́lọ̀ kí ẹ máa bẹ́ lọ́wọ́ bá yín ẹ wà máa bẹ lọ́wọ́ ọba lè tẹ́ mọ gbọ́ lọ́kàn yín lára pé ìta ti dánwò láti ṣe tọ́lọ́wọ́ ọba forí díwà ìyá ọlọ́wọ́ ọba mọ̀lẹ́ kòkò bákan náà kẹ́ tó wá máa jẹran kẹ́ ẹ máa rí kan pé ẹ tó ráàánú ọlọ́ méjèèjì lọ́gbọ́dọ̀ mọ́ papọ̀ pítọ́ ẹ̀sẹ̀ láadá lélẹ̀ ìfisẹ́lẹ̀ àwọn aṣíwájú rere bẹ́ẹ̀yàn bá lọ nù wọn nǹkan ọ̀gbun rẹ̀ lásán tó bá pọ̀sẹ̀ tó bá gbòṣùwú yóò mọ̀ ronú pé àwọn ẹ̀sẹ̀ olùmú ṣe sẹ́yìn tí ẹ múlò eléèsò wọn ìyẹn ni pé yóò tara ṣàṣà máa túbá lórí ara wọn yóò mọ̀ wá foríjì ká wá ní odidi ìlú odidi orílẹ̀-èdè kí wọ́n wà nù nira kí wọ́n sì mọ̀ fura pé ibo ti wọ̀ nítorí di eléyìí gbogbo pàtà bá ti lè ṣèbàjẹ́ lórí ilẹ̀ à ń fa ìnira fúnra wa ni a tó bọ́ ń bẹ̀ lẹ́yìn ìgbà bá túnra wa sí àwọn àmọ́ ẹ̀bẹ́ lọ òdòdó rọ̀bà wọ̀dòdó ẹ máa tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba náà fọ́wùfàn lẹ́yìn tí ń bẹ̀rù ìyá ọlọ́run wọ̀tọ́ màá kásì jẹ́ pé ẹ̀ ń ti ń re kàn tí ń jẹ́ ẹ̀ràn pọ̀ òun rí kí ni o yóò rí àánú ọ̀dọ́ apákan náà wà fáà ní kọ́wọ́fẹ́ mi ní àdábìhí wọ̀tọ́mọ̀ án ìràpàjẹ́ ká máa bẹ́lọ̀ lẹ́ntí ń páyà ìyá ọlọ́run ń sì ṣe kí ni o ń sì ń jẹ́ àná kó òun rí kí ọlọ́run báyìí ló ti yá ìntọ́ tẹ́wọ̀n jù nínú ọ̀rọ̀ àwọn àfàsúnà ìtàwọn àfàsúnà wí nípa pípé kéèyàn ọjọ́ sí fọ́lọ́ àbí ká máa bẹ́lọ̀ torí pé à ń dẹ̀ran oore tó wà lọ́dọ̀ ọlọ́run tó jáde jáde rẹ̀ à ń sì ń páyà náà rẹ̀ eléyìí kọ́ tako ìlànà anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni ìlànà àwọn anabi ọlọ́run náà gẹ́gẹ́ bí mùsùlùmí ọlọ́ni ò kírun ò kírun ọlọ́ni ọlọ ọlọ́ni ọlọ́ gbogbo àwọn ẹsẹ̀ ìjọsìn tó ń se wọ̀nyí ò ń se wọ́n ni látara pé ọ̀ ń jẹ̀ràn kọ́lọ̀hún ọbọ̀ kẹ ò kọ́lọ̀hún ọbọ̀ fi ọ́ sínú rẹ̀ pé ẹ̀sán pèsè náà lóde ilé èèyàn ń kírun kọ́ọ̀fàn ká sì máa bẹ̀rù ìyá ọlọ́run kẹ́dọ̀ máa ronú pé gbogbo bóun ó ṣe bọ́ níbi ìyá ọlọ́run ọba òun gbọ́dọ̀ ṣe nítorí délé ó kírun kọ́lọ̀ bó lè bá a sàn ọ́ lẹ́sẹ̀ kó fi ọ́ sáré zanna kọ́lọ̀ bó lè bá a sọ kó sọ kó níbi iná gbogbo eléyìí àwọn àna tó yẹ kó wà lọ́kàn mùsùlùmí àmọ́ sọ eléyìí ni pé torí pé àwọn kan sọ pé kájọ́ sí fọlọ́n kìí ṣe torí pàm fi àlìjá náà rẹ̀ kìí ṣe ṣe torí pàm bẹ̀rù náà rẹ̀ àwọn afásúnà ní ọ̀rọ̀ yìí ó kù díẹ̀ káàtó because kò sáǹfààní kọ́lọ̀ ọba sọ ọlọ́kan ọ̀jọ̀ kan gbádùn àlìjá náà fún wa kí láwa láǹfààní kọ́lọ̀ ọba sọ fún wa tí ìbá ti fi kálí bá máa jàrán àlìjá náà kí wàá láǹfààní kọ́lọ̀ ọba sọ ọlọ́kan ọ̀jọ̀ kan rúyà tó wọn fi jà wọn máa ná tá a bá gbọ́rọ̀ ọ̀nà tá a bẹ̀rù náà lọ́wọ́ nítorí délé gbogbo eléyìí la gbọ́dọ̀ ṣèdí tọ́lọ́ bá fi yin inú àwọn aṣíwájú rere àwọn ẹni rè inú wọn náà ni pé iná nǹkanú ìsàlẹ̀ ìhùn ẹ̀fẹ̀ ìkàìrọ́tì wọ̀yẹ́dẹ̀ ìhùn náà rọ́gàbọ́n wọ̀ráhàbá wọ̀kánú lọ́nà kọ́ṣíì ọlọ́ba ni wọ́n á máa tara ṣàṣà ṣiṣẹ́ rí wọ́n á máa tara ṣàṣà ṣiṣẹ́ ládàá wẹ̀dùnúnà raghaban wa rahaba wọ́n sì ń tọrọ lọ́dọ̀ ọlọ́run wọ́n ń sàdúrà wọ́n ń rawọ́ rasẹ̀ sọ́lọ̀ lẹ́yìn tí ń bẹ̀rù ìyá ọlọ́run lẹ́yìn tí ń raghaban tí ń re kàn pé kò òun ò lórí ọlọ́run òun ò rálì dáná ọlọ́run bákan náà wọ́n jẹ́ ntọ́ páyọ̀ ọlọ́run nítorí délé ọlọ́ba ni wàdùnúhù khawfan wa tama'a inna rahmatallahi qaribun minal muhsinin ọlọ́ọ̀bọ̀ ọba àdékẹ́ ọlá nítorí pé ìkẹ́ ọlọ́run ìkẹ́ òun ọlọ́run ọba ó súnmọ́ àwọn ẹni tí wọ́n ń ṣe dáadáa kí ni ti ń jẹ́ dáadáa bá nàbí sọlọ́lá àlè wàsálàmà ṣe tù fún wa alẹ́sán àǹtá àbúdá láhà ká ànàkà tàrà fẹ́yìn lamtakùn tàrà ò fẹ́yìn nàbù yàrá ń ti jẹ́ sí dáadáa látàrí ìjọsìn ọ̀nà ni pé kéèyàn máa jọ́sìn fọ́lọ́n bí ìgbà tí ń wo ọlọ́run ọba wájú rẹ̀ báyìí bẹ́ẹ̀ ni gbogbo làákàrí ó sì wá nù jọ́sìn máa rántí pé bó lọ́wọ́ lọ́wọ́ ọ eléyìí ó jẹ́ kéèyàn pa ọkàn pọ̀ níbi títí ń ṣe kí ni o níbi títí ń jọ́sìn fọlọ́ ọlọ́ọ̀bá ní gbogbo àwọn tí wọ́n ń ṣẹlẹ̀ ọba ọlá ní òun nífẹ̀ẹ́ ọba ọlá ń bì bí ìgbà tí ń ṣe a ìkẹ́ òun kọ́dà kò jẹ́ àti wà nù nira tá a bá sá ti ra ọ́ sẹ̀sọ́lọ̀ tó pọ́lọ̀ nìkan kíkẹ́ ọlọ́run ọba súnmọ́ jọ́sìn fọlọ́run wọ nìkan nù yàrá rẹ̀ kó o sunkún kọ́ ọ bẹ́ẹ̀ lọ́run lórí bùkátà tó ní ọlọ́run ọba ní ìkẹ́ ọlọ́run ọba ó súnmọ́ pẹ́kípẹ́kí ìkẹ́ ọlọ́run ọba súnmọ́ nítorí bá fẹ́ bọ́ nítorí ẹ kó ṣe tó ṣe kókó jù náà ní pé kó ṣe kí ni o kọ́ máa rawọ́ ra sẹ̀sọ́ lọ́n kó súnmọ́ lọ́n kọ́ máa ṣe ń tọ́lọ̀ wọn bá fẹ́ kó jìnà sí ìbàjẹ́ ṣíṣe lórí ilẹ̀ torí gbogbo ẹni tó bá fi lè jẹ́ pé ń ṣe bàjẹ́ lórí ilẹ̀ dájúdájú ń kó bá ń ti bẹ lórí ìyẹ̀pẹ̀ kan ni fẹ̀yìn oníkàlẹ̀ hausa wà násìn wàláhù láyò ìbùl fasad ibi tálkùránì sọ̀rọ̀ tálkùránì bá corruption wìde ó ní corruption yóò kó bá yuhulikal hausa wa nasir kọ́dà irúgbìn ẹranko tí ń sẹ́mi lórí ilẹ̀ wàlá alukọ́lá ni corruption ọba yóò kó bá yóò kó ìparun bá lórí iyepẹ̀ kátó kan ọmọ ẹ̀dẹ́ nìyẹn nítorí délé gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ ẹni tí ń se abẹ́ni tó bá fẹ́ bọ́ níbi ìnira ọgbọ́dọ̀ jẹ́ ti ń ṣètọ́ lọ gbogbo orílẹ̀-èdè tó bá fẹ́ náà àwọn náà gbọ́dọ̀ jẹ́ ti ń ṣe kí ni o tí wọ́n dínà sí ti túmọ̀ sí ìbàjẹ́ lórí ìyókùn kọlọ̀bọ̀ sàmọ̀nà wa ọlọ́bọ̀ bá lè tọ́lá ní. وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته نعم حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت نعم سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات نعم. كذلك نخرج الموتى لعلكم تذكرون ألا بابا عليك وعلى nínú alukur'an ó ní ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan ọ̀nà tọ́lọ̀ ọba máa fi fi rinlẹ̀ pé á di òkú dìde lẹ́yìn lẹ́yìn ikú gbogbo wa ń gbà bá kú tán á di òkú dìde ọlọ́kọ̀ ọ̀jọ̀ ọ̀nà ni ọlọ́kọ̀ bá fi fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ torí pé nù

ẹ ṣàkíyèsí àwọn nǹkan kan ọlọ́run ọba lágbára láti dí òkú dìde díẹ̀ nínú irú ọ̀nà tá àlùkùránì gbà ọ̀nà àlélẹ̀ tọ́lọ́wọ́n bó ṣe àpèjúwe ilẹ̀ táàrí tó gbẹ̀lọ̀ rẹ́rẹ́ lẹ́yìn ìgbà tójò bá rọ̀ sí irúgbìn ó sì jáde á sì rí kókó jáde èyí tá a mọ̀gbà tí ó tí ó tí ó sọ pé òun ló ń bo mọ́lẹ̀ jáde eléyìí ti tó lápèjúwe wípé bá a ṣe gbin irúgbìn gan yìí tá a gbìn tá a mú irúgbìn bọ́yọ́ka bàbà tá a fi sínú tó mìíràn lé lórí wa tá a gbìn sínú bẹ́ẹ̀ lòun sì jáde àwa náà irú rẹ̀ pọ̀ nù alukur'an bá ti fún ọ. bákan náà inú ọ̀nà tí alukur'an máa fi ran wa létí tí máa fi fẹsẹ̀ rìn lẹ́ pé ọlọ́wọ́n bó jí òkú dìde díẹ̀ nínú rẹ̀ ọlọ́ọ̀bá ṣe àpèjúwe irú ti sẹlẹ̀ ní ẹnìkan kú sì gbé wọn díẹ̀ nù rẹ̀ ń tà kánú sọ́lọ́tì bákàrà àwọn àjọ ànẹ́bí musa alẹ́ sọ́lọ́tì sàlám nígbà tí wàhálà sẹlẹ̀ láàrin àwọn ọmọ ìsírẹ́lì tọ́fẹ̀ dogun àbútó dogun nípa arákùnrin kan tí wọ́n pa àwòtọ́láwẹ́ tí wọ́n pa wọ́n á lọ gbókù rẹ̀ síbòmíì ibi wọn di àti rògbò àwọn náà ní prime suspect pé agboolé yín láti rókù nítorí ìdílé yín tí ẹ bá fọmọ wa sí ẹ̀sọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí fún awọ́ ọ̀pá àmọ́wọ́ àmẹ́sẹ̀ ọ̀sàdì wàhálà nítorí wọ́n fẹ́ fàyọ ni pé ńgbà wọn lọ tí wọ́n bọ̀ ọlọ́ọ̀bá wa ní kánẹ́bí wọn sọ fún wọn pé íńtẹ́ẹ̀sì ẹ̀pa màálù tí ẹ bá pa màálù yìí apá kan nú ara màálù yìí kulna firibuhu bi ba'diha ẹ mú apá kan nu ara màálù ẹ fi na òkú yìí tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ yóò dìde wọ́n ṣe bẹ́ẹ̀ lóòótọ́ òkú sì dìde ọlọ́ọ̀bá ní kàdálíkà yóò ṣe láhùn mọ́ta wà yóò rí kùn ààyè àti yìí báyìí lọ́lọ́wọ́ bá ṣe jí òkú dìde àpèjúwe ọ̀fìn hàn practically tọ́sẹ̀lẹ̀ láàrin àwọn ọmọ ìsirẹ̀ lọ́lọ́ọ̀bá ní bọ́lọ́wọ́ bá ṣe jí òkú dìde nù ọlọ́ọ̀bá fẹ́ fi àmì rẹ̀ ó fi àmì rẹ̀ hàn yín nù àpèjúwe kan lélẹ̀ bákan náà ọlọ́ọ̀bá fún wa lápèjúwe arákùnrin kan tó gba àwọn ẹ̀kan nínú àwọn ànẹ́bí ọlọ́wọ́n bá ní ọlọ́ba ní awúkálẹ̀ ní mọ́rọ̀ àlàkọ́yẹ tí wọ́n yí ẹ̀kọ́ wíyẹ tó ní aláàrùn òṣìṣẹ́ àpèjúwe bí arákùnrin kan tó ìlú kan kọjá ó rí pé gbogbo òlú yìí ìlú náà ti dàwòrò kò sí nǹkan kan mọ́ gbogbo ẹni tí gbogbo ti ń dẹ́sẹ̀ mi lórí ìlú náà lórí ẹ̀pẹ̀ nínú ìlú náà gbogbo ẹ̀ pátá ló ti kú. kọ́lá anna yóò fi àdìyẹ mọ́ bá hà ìtọ́kàrí náà ni pé àwọn egun àwọn èdè ènìyàn tí wọ́n ti kú ti pẹ́ egun tó ti rà ọ̀rọ̀ adúó ìwọ̀n ògbó ọlọ́run ó ní anáyóhì hàrìhì láhùn bá àdàmù tí bóò lọ́lọ́ bá ti fẹ́ jí ilé dìde ní tó ti ràí bóò lọ́lọ́ bá ti fẹ́ dide. Lese lẹ́sẹ̀kẹsẹ̀ bá a máa tàwọn láhùn ní lese lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run bá bá gbẹ̀mí rẹ̀ fún ọgọ́rùn-ún ọdún hundred years century kan ọlọ́run bá gbẹ̀mí rẹ̀ lẹ́yìn ọgọ́rùn-ún tó ń bàbá àtà ọlọ́ba bá gbé dìde kọ́ọ̀lẹ̀ kamlẹ̀bì wọn á bí léèrè ó ti ṣejọ́ mélòó ń bi oṣù sí kọ́ọ̀lẹ̀ lẹ̀bí tùyẹ́wó mọ́ni àwọn bá dọ̀yẹ̀wò ó ní ah mo sunrun odidi ọjọ́ kan tàbí kò tójọ́ kan tán àwọn olùmọ́ nítorí pé àsìkò tó jí sí yàtọ̀ sásìkò tó sùn àwọn kan ní ìgbà tọ́lọ̀ wọn bá gbẹ̀mí rẹ̀ bọ́yá òòrùn ti fẹ́ wọ̀ ká níbi àsìkò magrib ìgbà tó kú ìgbà tọ́lọ̀ wọn bá jí dìde bọ́yá ká ìrún zuhu tẹ́kọ̀ tún mọ́lẹ̀ dáadáa ọmọ pé òun ti kọjá àsìkò yìí ó tún kọ́ ní yauman torí pé òun pé bọ́yá wò ni ṣùgbọ́n ọlọ́ọ̀bá ni kọ́lá bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ni kò rí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀lẹ̀ bí tẹ̀mí àtàám ó ti si ọgọ́rùn-ún ọdún níbi tó wà yìí ní tó ṣe ń bi tó sùn sí òun ti si ọgọ́rùn ọdún hundred years ṣùgbọ́n ọlọ́ọ̀bá fẹ́ fi àwọn ẹ̀rí hàn kó lè bá a dá lójú fọ́nbórí ìlàtọ̀ àmì ká inú tó tún ṣe lójú tó tún sú lójú ọlọ́ọ̀bá ni wọ́n jẹ́ tó gbé lọ wọ́ndúr ìlàtọ̀ àmìkà wá ṣàrọ́bí kalẹ̀mẹ̀ tẹ̀sánà oúnjẹ tó gbé lọ àti nǹkan àmú tó dì lọ wo méjèèjì kò sí ìtọ́ pààrọ̀ nù wọn kò sí ìtọ́ yàtọ̀ àwọn olùmọ́ni oúnjẹ tó gbé lọ oúnjẹ yẹn still warm seven hundred years nǹkan àmú lọ wọn ní kí èso mi lásán ni ká níbi juice ni tọ́jẹ́ pé àsìkò tí ó tẹ́ tí ó fi bàjẹ́ pọ̀pọ̀ ọtọ oúnjẹ o orí kó oúnjẹ kò sí tó yàtọ̀ lẹ́nu oúnjẹ tó lọ́wọ́ rọ́ nǹkan àmú rẹ̀ bí júìsì tó gbé lọ ó fi sẹ́nu orí pé kọ́ yàtọ̀ alive ní ọba jà wọ́n ti sọ pé ní ọba ti jà kò gbọ́dọ̀ ju ẹjọ́ba ìlọ àìsí bẹ́ẹ̀ poison ní kó yòókù tó mú hundred eléyìí tó fi ń pé ajẹ́kùnrin twenty four hours ọlọ́run ni wọ́n ń ìlà wá kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́lìnàjàálẹ̀ka ayẹ̀tẹ̀ lìnàs afẹ́ fi ọ́ sí àmì fọ́mẹ̀dé nìyẹn púpọ̀lọ̀ ọba lágbára lórí ohun gbogbo wọ́n ń dórí ilẹ̀ ẹ̀bọ́mi ọlọ́ba ni egun nígbà tó wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ egun kẹ́tẹ́kẹ́tẹ́ gan ti ni wáyà máa se egun àwọn egun kẹ́tẹ́kẹ́tẹ́ si ń dìde lẹ́yọkọ̀ọ̀kan àwọn egun tó ti rà ó sì dìde skeleton egun sì dùn wájú rẹ̀ báyìí níwọ̀n ògùn ọlọ́run tó ń bà náà súhà aláhàmà ẹsẹ̀kẹsẹ̀ ọlọ́ọ̀bá ní kí ẹran òbu ọrẹ kẹ́tẹ́kẹ́tẹ́ náà gbogbo ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ ó sì padà sára rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ sì bẹ̀rẹ̀ sí nígbà tó قال a'lamu anna الله على كل شيء قدير. ó ní mo jẹ́rìí lódodo wípé ọlọ́run ọba ní agbára lóhun gbogbo pátá eléyìí gan ti tó kọ́gbà gbóhùn ti sí hundred years níbi tó ń sún sí ìwá ní yọ lẹ́nu pé gbogbo ìlú pátá ó dá horo ohun gan ọlọ́run bá fóun gan for example kọ́ ọlọ́run bá lè ṣe ọlọ́run bá ròyìn gbogbo ẹlẹ́kùn wa ipò sẹlẹ̀ ẹni tó ti sẹlẹ̀ rí ni bákanáà nírò yìí tí alukọ̀ránì ró fún wa nípa pé ọlọ́run ọba àwọn kan kú ọlọ́run ọba tó jí wọn dìde. alamtaro ilẹ̀ ìlẹ̀rí na kọ́rọ̀ ju mi bí yàrí ni wọ̀hún olófin hadarọ̀ ìmọ̀wó ti fọ̀kọ́ lẹ́lẹ́hùn lọ́hùn mútùkùn bá àyáhùn. náà ọlọ́ọ̀bọ̀ ọba lè kí ọlá ilẹ̀ ìlẹ̀rí na kọ́rọ̀ ju mi bí yàrí ni alam tara illal min diyarihim ọlọ́ọ̀bá ni ọ̀wá rí àwọn àjọ kan tí wọ́n sá kó nínú ìlú wọn kí ló jẹ́ kí wọ́n sá hazard on mouth wọ́n bẹ̀rù kú pẹ̀pẹ̀ àrùn kan bọ̀ kí ní kan wọ́n sẹ́lẹ̀ ẹ̀dá tètè wọ́n sá lọ kó tó délùú wa wọ́n sá fún kú ọlọ́ba nígbà wọn sá fàkọ́lá ọla ọlọ́ba bá sọ fún ọ pé mútu ọyẹ wá kú bí ẹdínà kẹlẹ̀ kókó síbi tí ó sì kú ìbí wọn dé ọlọ́ba ní ẹkú síbẹ̀ ìlọ́ba tó jẹ́ pé inú ẹ́tíkì islam tánàbí sọlá àìsànlọ́wà fi yẹ wa ni pé tá a bá ẹ̀kọ́ ìsìláàmù ní pé ọ gbọ́dọ̀ sákò núlù náà sábàbí rẹ̀ lè jẹ́ nǹkan méjì tó ti kókó sábàbí ìgbàgbọ́ àti sábàbí àlàáfíà torí pé tí máwọn èèyàn mọ́ àrùn kan lọ́sẹ̀lẹ̀ tí ti ẹ̀pọ̀ àwọn èèyàn kọ́pọ̀ ẹ̀rí pé àwọn ẹ̀yẹ ilé tó lera tí wọ́n bá gbọ́ pé epidemic ẹ̀rí tí wọ́n sọ̀rọ̀ àǹdì ìbẹ́kótó ẹ̀yìn tẹ̀ wọ́n bẹ̀rẹ̀ gbọ́dọ̀ ẹ̀sájọ ọmọ bíbí náà òfin ìsìláàmù ni wọ́n gbọ́dọ̀ jáde ẹni tí ó sì sí ń bẹ̀ ọ̀gbọ́dọ̀ sọ pé máa ní òun lágbàkọ́ wọbẹ̀ là nítorí ìdílé àwọn ilé wọn lárùn kan sẹlẹ̀ wọn àwọn sàkó ń lu o èyí tí ń kílèmù lánàá èèyàn méjì èèyàn mẹ́ta ọ̀la èèyàn mẹ́rin tó ọ̀yẹ̀ wá kú ní ìsìn gbogbo wọn bá kú pátá lẹ́yìn ìgbà tó wu ọlọ́run tó ma àyà ọlọ́ọ̀bá wá tó jí wọn dìde àsọlọ́ọ̀bá lágbára àti lè jí wọn dìde eléyìí sẹ́lẹ̀ ọlọ́ọ̀bá fún wa níròyìn rẹ̀ bákan náà ọlọ́ọ̀bá فلبثوا في كهف ثلاثمائة ثلاثمائة وازدادوا تسعة 309 years ni wọ́n ṣe nù inú ihò àpáta tí wọ́n wà lókù ṣùgbọ́n kò wọ ọlọ́wọ́n ọba tún ni wọ́n dìde ọlọ́wọ́n ọba gbé wọn dìde àwọn náà bíra wọn léèrè kọ́ọ̀lẹ̀ kan lẹ̀bi tún kọ́ọ̀lù lẹ̀bi tún ayọ́mú náà wọ́n àtàyọ̀mù àwọn kan sọ pé asunrun dídíjọ́ kan àbídàjì ọjọ́ lẹ́yìn 309 years ẹwọ àwọn èèyàn tí wọ́n ti ré kọjá centuries lẹ́yìn ọ̀rẹ́ yìí ọlọ́ba fi àmì hàn wọ́n wọ́n gbé kàdìdé nù wọ́n kọ́kọ́ lọ́ọ́ ra ń jẹ wá pẹ̀lú owó tí wọ́n dì í mára níbi tó ti yá àwọn gánfà àwọn ti sùn ti pẹ́ nù àwọn ti kú ti pẹ́ padà wọn sọ pé kọ́ máa sọ́ra torí pé ọba tó lé wọn táwọn ti torí rẹ̀ gbé sáko núùlù ọba tó burú ni tọ́jẹ́ pé ń mú àwọn èèyàn tú láti kí wọ́n se kèfèrí sọ́lọ̀ ọ̀dọ́ sí làwọn ilé wọn ni kàkàtà àti wa máa bẹ́ẹ̀bẹ̀ tá se kèfèrí sọ́lọ̀ káyà sá ìbọ̀lá fẹ́ sá lọ fáwo ilẹ̀ káfí ẹ lọ sá sínú wà pátá ibi àwọn lọ sá sí wọn gbé imáni wọn sá nígbà wọn di ebi ń pa wọn wọn gbé kan nù wọn dìde wọn fún lówó tí wọn ná kíkọ́ lọ ra ń jẹ wa wọlé yàtàrà tọ́fù wọlá yóò ṣe ẹ̀rọ nàbí kùn áhàdà sọ pé tó ọba lọ sí pẹ̀lẹ́ o mada wa wàhálà alẹ̀ kí wọ́n mọ̀mọ́ bí a wà rárá ń jẹ́ kó o sì máa bọ̀ torí tó ọba lọ tó ọba tó ọba tí ilé ṣe fìtínà tó ọba gbọ́ ọmú ti ń bọ̀ gan wọ́n tọ̀ pínpín ìwà wa ọ̀nà àti lọ ẹ bọ̀ débi tí ó ti ráńjẹ ó sọ oúnjẹ tó fún lówó tó gbowó bá wò pé kí ní ni owó ògbó olówó ògbó owó

àwòrán rẹ̀ àtúkọ̀ rẹ̀ ní ma wà lára gbogbo owó tí wọ́n ná bẹ́ẹ̀ báwọn lọ́bàlọ́bà mílẹ̀ sí ṣe dì sí nígbà tó ń wá dín ó ràn pẹ̀lẹ́mọ̀ àwòrán ta níná ah! ọba báyìí báyìí ibo ni wọ́n ti ọba wá ní ọba pàdíkà gbogbo ọ̀rọ̀ rẹ̀ yóò lámójútó wọ́n sáṣẹ mú un gbà wọ́n mú àgbà náà àwọn aráàlú ti gba ìsìláàmù ìsìláàmù ti fẹsẹ̀ náà bóò ló ti jọba ròyìn o pé ní báyìí báyìí sẹ́ńtì ń jọba kí sọba tá a fi ilẹ̀ ní lánàá tá a kú kí ṣe lè lọ́ba tá a fi ti ń ṣe báyìí ti ń ṣe báyìí ti ń ṣe báyìí kí sùn lọ́ba mọ́ ti kú lé ọba kàyéfì Oh, bóòlù tí ó lẹ́yìn méje ni ọya wa mú wa lọ fi ọ̀dọ̀ àwọn ìyókù rẹ̀ wọ́n débẹ̀ àwọn ní ní tí wọ́n sọ̀rọ̀ bí tí wọ́n sọ̀rọ̀ lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan gbogbo wọn bá dákẹ́ lọ ẹn tó mú wọn bá kọjú sí pétọ̀ àwọn èèyàn rẹ̀ tẹ́ á se báyìí òun náà bá di wù òun náà bá lọ ọba kú kọ́lọ̀ ìkà fi se wáàsì fún wọn pé òun lè kíbò ẹ̀ for 309 years wọ́n sùn náà ikú ni àṣẹ́gbọ̀n tó bá wọ ọlọ́run bá ló lè dí èèyàn dìde eléwà ní orísìí kejì tí àgbọ̀nrá ní sẹ kó sàpèjúwe tó ti sẹlẹ̀ àwọn tí wọ́n ti kú tọ́lọ́run bá gbé dìde bákan náà àgbọ̀nrá ní ìròyìn fún wa nípa nẹ́bí ibrahim alayhi salatu wa salam وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى النبي إبراهيم sọ fọ́lọ́ ó ní ọlọ́ mo fẹ́ kó o fi hàn mí bó ló ṣe jí òkú dìde òkú tó ti kú tó ti rà bó ló ṣe jí dìde rí ọlọ́ ọlọ́ba ni awa lam tún ní anabi ibrahim a máa ṣe kọ́ gbàgbọ́ kọ́ àlàbàlà ó ní ọlọ́run bá mo gbà mo gbàgbọ́ pé o lè jí òkú dìde wọ́ ọlọ́run wàláàkí lè yàtọ̀ mà iná kalbi ọlọ́ọ̀bá mo kàn fẹ́ mọ̀ ní kọ́kàn mi ó tún lè balẹ̀ sí torí pé àwọn ará àwùjọ rẹ̀ àwọn aráàlú ti ń ṣe wá sí fún fìtínà rẹ̀ pé àwọn sọ fún apọ́lọ̀ kó jiyàn dìde kí n tó lè ráwì tó gbópọn ọlọ́ba ní ìrìn ànẹ́bí ibrahim tó wà sí jẹ́ fi bí mo ṣe jí òkú wọn àpẹẹrẹ kan kọ́lẹ̀ fàkótó arba àtẹ̀mínà sáyẹ̀sì wá oríṣi ẹyẹ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lápẹjúwe ẹyẹ ọ̀kín àdàbà ẹyẹ adìẹ àti báyà bíi pẹ́pẹ́yẹ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ fasulhunna ilẹ̀ika wá dùn wọn lẹ́yọ kọ̀ọ̀kan tó bá dùn wọn kó gbó gbogbo wọn pátá kó pa àwọn ẹ̀yẹ́ sójú kan náà o wá gé wọn wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ mú àdàbà kó gé wẹ́lẹ́wẹ́lẹ́ mú ẹyọ ọ̀kín kó gé wẹ́lẹ́wẹ́lẹ́ adìẹ náà bẹ́ẹ̀ pẹ́pẹ́yẹ náà bẹ́ẹ̀ tọ́ba wá gé wọn wá pa wọn pọ̀ sójú kan náà kọ́ wá dá wọn pọ̀ tẹ́gbẹ́ yóò nira kí ẹ̀ sọ pé ẹ̀rin eléyìí ẹni ti ọ̀kín ẹ̀yẹ because gbogbo ẹ̀ ti dàpọ̀ ọlọ́ba ní tọ́ba wá ṣe bẹ́ẹ̀ tán àwọn náà da gbogbo náà ثم اجعل على كل جبل منهن جزءا wá gbé wá bu inú àwọn ẹran tó ti dàpọ̀ kọ wá bu kọ wá gbé sórí òkúta kọ̀ọ̀kan àwọn àpáta ńláńlá apákanú àwọn àfáà ní àpáta mẹ́rin ní àwọn kálá àpáta méje yìí kọ wá bu sórí àwọn àpáta yẹn kọ̀ọ̀kan sẹ́ni gbogbo àpáta kọ̀ọ̀kan contain varieties àwọn ẹran ìmẹ́rẹ̀ẹ̀rin àwọn ẹyẹ ìmẹ́rẹ̀ẹ̀rin ọwá kó síbẹ̀ ọlọ́ba ní tọ́ba wá tẹ́lẹ̀ tọ́wá padà sísàlẹ̀ rẹ̀ anabi ibrahim ọwá sọ̀kalẹ̀ fún mọ́dùrùhùn náà ọyá máa pè wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan máa pè ẹyẹ kọ̀ọ̀kan pẹ̀lú ọkọ rẹ̀ anabi ibrahim bá bẹ̀rẹ̀ sí pè ẹyẹ lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo ẹyẹ tó bá ti pè lápèjúwe ó pe ọ̀kín o gbogbo ẹyẹ ọ̀kín ẹran ti ń bẹ ní gbogbo orí àpáta wọn sì ń súre bọ̀ wọ́n sì ń lẹ́mọ̀ra wọn wọ́n sì ń lẹ́mọ̀ra wọn wọ́n sì ń lẹ́mọ̀ra wọn gbàrà tó bá ti lẹ̀ tán gbogbo tí jẹ́yẹ ọ̀kín lára àwọn ìyẹ́ta ti rò pọ̀ gbogbo ẹ̀ sì ń fò ń sì ń ba sára ẹyẹ ẹyẹ sì dìde ẹyẹ sì jẹyẹ lóòótọ́ bẹ́ẹ̀ ló ṣe fáwọn yòókù náà nígbà tá níbi ibrahim rí eléyìí ó ní ọlọ́run ọba mo gbà pé wọ́n lọ́ba tó gbọ̀ngbọ́n ọba tó lágbára lórí òun ọlọ́run ṣàpèjúwe eléyìí. inú oríṣi ọ̀nà tí alukur'ani fi establish pé ọlọ́run ọba lè di òkú dìde kìí ṣe tó lè kódà inú tí alukur'ani sọ fún wa níjọ kan ẹnìkan wá bá nàbí wa ọwọ́ amú tó ti rà wá ó ní yá muhammad ó muhammadu wọn náà sọ bá aka egwu mú sí eegun yìí lọ́wọ́ sọ fún wa pé yóò di èèyàn yóò dìde sí tó ti ọlọ́ba afúlẹ́sì ní sọ́lọ́tì yàsí pé wọ́n dọ̀rọ̀ bá lẹ́nà mọ́tàlá wọn sí àkàlùkà kọ́lá mọ́ yíwá ilẹ̀ ìdánmọ̀ wọ̀ híyà rọ̀ mí. ń sọ pé ń sàpèjúwe fún wa ó ti gbàgbé bóòlù àti dùn gan kọ́mọ. ń sọ pé ta ló lè dá egun tó lè dá ẹ̀mí padà sáré egun lẹ́yìn ìgbà tí egun ti rà tán. ọlọ́ba ni kó ìdí anábì sọ fún pé yòóhíhà lẹ́dí pé àníṣọ́lá ìṣẹ́lẹ̀ pé ẹn tí ó dá egun yìí padà sẹ̀dẹ̀mí òun náà lọ́ba tó dá tẹ́lẹ̀ ńgbà tí ò sí nǹkan kan ebi egun sẹ̀ wà ní ìsìn àti rí sáàmù tí ó fi promote láti sọ́ọ̀dì nǹkan mi tẹ́lẹ̀ tí ò sẹ̀ sí nǹkan kan from nothing lọ́nà ọba ti ṣe tẹ́lẹ̀ sọ fún pọ́lọ́ ọba tó dá látara kò sí iná ló lè dá padà látara pé egun sẹ̀ tó wà. olùkúnù hijarọ́tàn àwòhàdídà náà àwòkọ́lùkọ́ mímọ́ yìí. يكفر في صدوركم نعم فسيقولون من يعيدنا نعم قل الذي فطركم أول مرة نعم فسينغضون إليك رؤوسهم ويقولون متاه نعم قل عسى أن يكون قريبا الله أبو بالك ولا لا وكفريت وان بوصار مية lórí pé àwọn ọ̀gbá kọ́lọ̀ bó jí òkú kan dìde ọlọ́ba ní sọ fún wọn pé ntọ́ba wù yẹn dà ntọ́ba wù yẹn sọ̀rọ̀ àyín dà kúlkúnú ìjà ọ̀rọ̀ tán bọ́ba wù yẹn di òkúta áwùhàdìdá àbíkẹ́ ẹ̀dínrín àwùkálùkọ́ mi máa yẹ kúrò fi sùgbúrì kù àbíkẹ́ ẹ̀dín nǹkan mí nínú àwọn ẹ̀dá inú àwọn pété àbá ti tó bẹ́ẹ̀ àti wìstáǹdì ipé kọ́lọ̀ lágbà lórí wa ọlọ́ọ̀bọ bá lè kíọ́lá ní fásẹ̀ ẹ̀kọ́ olóná máa yìí ìdúnà tí wọ́n sọ ní pé ta ni ó dà padà a bá dókù tí gbà mí rẹ̀ àwọn a bá nù yorùbá pẹ́ nìkan ìkan kan lọ wọlẹ̀ tó agbọ́nú tẹ̀lé ni kò kú sí ìsinádù tá a bá gbé fáwọn aládìsí wọn bá wà gbé lọ láìbírítárì àdìsí wọn chẹ́kì ìsinádì rẹ̀ sóni rẹ̀ aságbọ́ náà níta ń lọ ní alukóra ní fi àwọn nǹkan wọ̀nyí pé èèyàn di àpáta èèyàn di ni wọ́n rò pé gbogbo tó bá wù yín ẹ sọ̀rọ̀ ayín dà gbogbo tó bá wù yín ẹ sọ̀rọ̀ ayín dà tá a bá ọ̀ sọ fún wọn pé ọlọ́run ọba tó ṣẹ̀dá yín láti ilẹ̀ wá nígbà tí ẹ sì tẹ́lẹ̀ ọ̀nà ni ọ̀dà yín padà wọ́n á mọ̀ sọ fún ọ pé wọ́n mọ̀ sórí kọ́ wọ́n mọ̀ forí sọ ni ọ̀wà o fún wa ní déètì àti táìmù ọba ìrírí ànẹ́sọ̀lá àṣẹlẹ̀ pé sọ fún wọn pé ó kù díẹ̀ díẹ̀ ló mọ̀ ń bọ̀ wá sẹ́sì mọ̀ ń ọlọ́ba ti sọ fún ọgbó kù díẹ̀ kí ló ti fi kù díẹ̀ torí ńgbọ́ ọba ti kú ti tiẹ̀ bẹ̀rẹ̀ nù gbogbo ẹ̀ ní àsìkò tiẹ̀ bá tó tó kú àsìkò kìámà tiẹ̀ bẹ̀rẹ̀ nù nítorí di eléwà nínú àwọn ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan ọ̀nà tálùkùrá ní gbà tó fi fún wa ní ẹ̀rí tó gbópọn lọ́jíkálì tí ń sọ fún wa pé ọlọ́ọ̀bá lè di okùn dìde ibi à ń lọ ní pé irú rẹ̀ ọ̀kan nú àwọn ọ̀nà yìí ni àyà ìsọ̀kù ọlọ́ọ̀bá ni wọ́wọ́ lẹ́dí yúrù sílù rí ya ha búṣùrọ̀ bẹ́ẹ̀nà yẹn àmájì ọlọ́ọ̀bọ̀ ọba àdékọ́ òun ní ran afẹ́fẹ́ ní ran atẹ́gùn búṣùrọ̀ àwọn kan sọ pé ní ríran ìdùnnú torí pé gbogbo wà tójò bá sú in tọ́pọ̀ jù náà ní pé inú àwọn èèyàn máa dùn tàbípẹ́ fọlọ òjò ọ̀rọ̀ torí tọ́jọ́ bá rọ̀ ara àwọn ara èèyàn ara ẹranko àǹfààní máa pọ̀ níbi kójú ọ̀rọ̀ báyìí ọlọ́ọ̀bá sọ fún wa pé arziki wa ń òjò ni wọ́n fi sàmá ìrísí kúkún wọ́n máa tún gbogbo ń tẹ́ jẹ́ ní gbàdùn ńgbòjò bá rọ̀ ìgbà náà lẹ́ni free lẹ́ni easy access sí gbogbo tí ń jẹ́ nǹkan gbàdùn lórí ìyẹ̀fẹ̀ ṣùgbọ́n níbi sọ̀rọ̀lá àrẹ òṣèlú ń jọkà òjò sú àwọn èèyàn bá ń dunnú ká àdúkẹ́ fọ́lọ̀ òjò ọ̀rọ̀ wọn bá rí tójú sọ̀rọ̀lá àrẹ wọ́n ní ìrìn ànẹ́bì sallallahu alaihi wasallam àwọn èèyàn ń dunnú ikójú ọ̀rọ̀ a sì rí tójú rẹ̀ kọ́rẹ́ lọ ya rasulullah sallallahu alaihi wasallam kí ló dé ànẹ́bì sallallahu alaihi wasallam ni hmm, ọ̀rọ̀ lọ́wọ́ ọmọ rí bàbá yẹn ni pé ọ̀rọ̀ lọ́wọ́ ọgbọ́ òbí bẹ́ẹ̀ sí rome àwọn àjọ kan lánàá ìyẹn ni pé lẹ́dọ̀ àwọn tí wọ́n síwájú ìsú òjò ẹ̀sùn òjò làwọn náà rí فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم تدمر تدمر كل شيء بأمر ربها نعم فأصبحوا لا يرى إلا مساكنهم نعم كذلك نجزي القوم المجرمين الله بصر فوا نيبا اصحاب الاحقاف انو awon jo ti won siwaju Allah nabi sallallahu alaihi wasallam wa bi sa pe esun ojo lawon na ri tinu won dun ikoju oro ọlọ́ba ní pẹ̀lẹ́ márùn-ún àwọ̀ àárítọ̀ mustaqbila àwòdíyà tí yìí ńgbà ọlọ́ba ti tán tí wọ́n jẹ wọ́n yà ah, ọlọ́ba burú ọlọ́ba mọ̀ jẹ wọ́n yà ọlọ́ba ọba àlékè ọlá ní ẹ̀sùn òjò wa mustapha àwùjíyẹ tí ó dorí kọ bí wọ́n ti ń dáko ilé ìlú ọ̀sẹ̀ pé bí táwọn èèyàn fẹ́ kójú ọ̀rọ̀ sí wọn ti dùn a ah, òjò ní ẹ̀sùn òjò ní tí ọ̀rọ̀ lé a lórí ọlọ́ba ní kò rí bẹ́ẹ̀ mustapha ìjẹ́ ti kánjú pé kọ́ wá bá yín níyà ọlọ́run ilélẹ̀ o kìí sójò ní ọlọ́ọ̀bá ní tá a ti rí ohun fi ha àdábùn alim afẹ́fẹ́ kan ni atẹ́gùn kan ni tó pé ìyà tó lé ń bẹ́nu rẹ̀ nígbà ọlọ́ọ̀bá sọ kalẹ̀ òjò làwọn rò pé ọrọ̀ ni ọlọ́ọ̀bá ní tùdẹ́ gbogbo tí ń jẹ́ tọ́lọ̀ bá pa láti kí atẹ́gùn wọn parẹ́ gbogbo ẹ̀ pátá látẹ́gùn clear gbogbo ẹ̀ pátá ọlọ́ba nípa asubahu ọgbàtọ̀ yíya báyìí ńgbà tilẹ̀ mọ́ wọ́n ti sáyé lẹ́nu tó jẹ́ pé láyúrọ ilá masakinu kò sí nkankan tó tó lè rí mọ́nú lẹ àfàwọn ìlú àfàwọn kí ni o àwọn ilé wọn nìkan ló kù wíwá lè sọ nìkan lọ́kọ̀ kù atẹ́gùn yẹn ti clear everything nítorí ìdí eléyìí ibi bí tọ̀sọ pé ọlọ́run ọba ń sọ afẹ́fẹ́ kalẹ̀ bushron bẹ́yìn náà ilẹ̀ rahmati bí ìgbà tó jẹ́ pé ìró òdùnnú kan ni báwọn afá fẹsẹ̀ tunu ìró òdùnnú síwájú ìkẹ́ ọlọ́run kí ni ìkẹ́ ọlọ́run ọba náà òun lòjò àwọn olùmọ́ni rahmati láyé ń bí ń túmọ̀ sí pé òjò tọ́lọ̀wọ́ bó ṣe kí ni o tọ́lọ̀wọ́ bó ṣe sọ̀kalẹ̀ ní jẹ́ rahmatullahi lọ torí kọ́lọ̀ bá sọ pé wọ́n min aya ti hì an yóò sílẹ̀ ríyá àbúbọ̀ṣìrọ́tín ẹ̀nà ọlọ́bọ̀ wà ní jọlá máa sọ̀kalẹ̀ àwọn tí wọ́n túnmọ̀ pé mùbọ̀ṣìrọ́ pé ìró yóò hìl arba bá àdàmọ́tì ha ọlọ́ọ̀bọba àlejòọlá nítorí ìdí ilé òjò rẹ̀ ó pè níkẹ̀ àwọn kan ní mubashiratin yursilu riyaha bushran bayna ida rahmati ipe ọlọ́wọ́n bó ti afẹ́fẹ́ síwájú kí òjò náà tó rọ̀ yọ́ ma gbé òjò lọ atẹ́gùn ọmọ lọ yọ́ ma bọ̀ síwájú kójò tó rọ̀ hatta ìdá àkọlẹ́t sahaban

èso lọ́nà ọbú ni ọmọ jáde látara àkójò rọ̀ àìbẹ́kọ̀ ìntà àfọkàn tí ìntà àtẹ ẹ̀gbìn gan jáde ká tó lè tà gbogbo ẹni jáde nù lẹ̀ àìbẹ́kọ̀ ọlọ́ba ni kàdáàlìkà sẹ́ẹ̀ bẹ́lẹ̀ èsì ní kòríjò bẹ́ẹ̀ náà lágbókù o bá a ti rọ òjò tí ń nù lẹ̀ táwọn kókó nù lẹ̀ sì jáde bẹ́ẹ̀ òjò jáde àwọn àfáà ni fẹ́ gbé òkú dìde ọlọ́run ọbọ̀ pasánmà láti kọ́ rọ òjò fún ogójì ọdún 40 years òjò ọmọ rọ̀ òjò ọmọ rọ̀ tójò bá rọ̀ fún 40 years làwọn ọmọ ẹ̀dẹ́ ni wọ́n abẹ́rẹ̀ ti jáde bí irúgbìn tá a gbè lókàlùkọ́ bẹ̀rẹ̀ ti jáde nínú sàárè rẹ̀ lọ́lọ́ bá sọ fún wa ń bì kàdáàlì kanú kòrìjò lùmọ́wùtà la'allakum tadakkaru ọlọ́ọ̀bá ni báyìí láti gbé òkú dìde báyìí lọ́lọ́wọ́ bó sì gbé òkú àti gbogbo pàǹgbé nǹkan jáde ọlọ́ọ̀bá fi ń sàpèjúwe fún wa ni ọlọ́ọ̀bá fi ń sàpèjúwe fún wa ipe ebe ẹ̀rọ kójú rọ tínú yóò dùn tẹ́ sáré lọ gbẹ́lẹ̀ ẹ̀mọ̀ sọ irúgbìn sí ipe tójú bá ti lè dolẹ̀ ní ìsìn yóò jáde bẹ́ẹ̀ náà lẹ̀ ṣe gbẹ́lẹ̀ tẹ́ gbé ọmọ ìyá yín sí bẹ́ẹ̀ ẹ orúgbìn bí ó sì gbẹ tó ẹ̀bẹ́ẹ̀kọ̀ bí ó se gbẹ agbẹ̀lẹ̀ àti sọ sí ọlọ́bọ̀ sí sòjò lé lórí yóò sì jáde ìdí ìtọ́lọ́ bá fi sọ fún aláyè ìbòmí pé ẹ̀ẹ̀wó ni ẹ̀ níláàká ni ẹ̀ ronú sí ni in tẹ́ ń fi sínú ilẹ̀ in tí wọ́n kàn sí náà ni pé ọgbẹ̀lẹ̀ ó sì sọ àgbàdo sí àbọ́ká bàbà sí kí lọ ń kọ́nẹ́tì rẹ̀ tí ń germinate sí wọ́n ni. àǹtùm tẹ̀sọ̀rọ̀ ọ̀rùn náà wọ́n àmì ebi tí wọ́n kẹ́lẹ̀ ṣe ń bẹ̀ náà nù ìgbẹ́tọ̀ ìjọba ẹni mo programu pé kọ́bẹ̀rẹ̀ sí ya kọ́bẹ̀rẹ̀ sí ṣe wọ́n lọ lágbára lórí rẹ̀ ni kìí ṣe e wọ̀ the same thing ẹn tí wọ́n náà ṣe sínú ilẹ̀ bóòlù ọlọ́wọ́n bó ṣe ní ọjà mi létí tí ó fi jíde dìde padà fílẹ̀ kọlọ̀ bọ́lá ọba ti ṣe tàgbàdo tí ó yọ lẹ́nu kọ̀yẹ́ kí ti òkú tí ó dìde náà yọ lẹ́nu kọ̀yẹ́ kí ti òkú tí ó dìde kọ́ yọ lẹ́nu àgbàdo tó ti gbẹ tọ́wọ́n rògbòkòṣẹ́ tọba eyín gan olè fi kàn ọwọ́ adi pé torí kọ́lọ̀ ọba rọ òjò inú rẹ̀ kọ́lọ̀ ọba fi sí ọlọ́ọ̀ba ní ọjà milétì kó dìde bẹ́ẹ̀ náà lọ́mọ èdè ènìyàn kọ́ ẹ̀kọ́ yọ̀ lẹ́nu. kàdáàlì kan náà kọ́lẹ́dùn ìmọ̀ òtà aláàlákùn ìbáṣe pé ẹrù inú ẹrù dáadáa ẹrù pé nǹkan ìyàlẹ́nu lélẹ̀ kọ́lọ̀ sànù wa ní ní parí ní. mo والذي خبث لا يخرج إلا نجدا كذلك نصرف الآيات لقوم يشكرون ọlọ́bọ̀ ọba alẹ́kẹ́ ọlá ní ilẹ̀ ilẹ̀ ọlọ́rà táa bá dákò sí bóò ní ṣe jáde ẹ̀rí pé tí ọ jáde ọ̀dà yóò gùn wọn ni fatal land àbí ilẹ̀ tí ìbá ṣe bẹ́ẹ̀ kọ́ ọba ose sí ó ṣe wàhálà fá ọba rọra yọ rí gan bọ́yá wàhálà ọkàn pàdánù lásán ni ò ní rèrè kankan ni wàlúbálẹ̀ ló tọ́ yìbò yọkùrú jù nàbá tó ibi ilẹ̀ rọ̀bì ilẹ̀ ọlọ́ra tó dáa tí ó jáde ń bẹ̀ pẹ̀lú àṣẹ ọba wọ̀lẹ́dì kọbùtà àmẹ́ẹ̀rí lẹ̀ tí ọ̀dá láyé kúrúdù ilá nẹ́kìdá in tí ọ̀dá náà ni ọjá dé nù rẹ̀ abdullahi bin abbas rọ́dí aláwù tààlà àánú ọlọ́ọ̀lọ́wọ́ bá ti àpèjúwe kèfèrè àti múmi nínú àyà ẹbí àjáde nù rẹ̀ bí rúbí ó sì jáde ẹlòmí ọ̀jáde ní tó dùn wò ẹlòmí ó sì jáde ní tí ó dùn wò ẹlòmí ọ̀jáde ní tó dùn wò olùgbàgbọ́ òdodo fi imani ṣiṣẹ́ rìn gẹ́gẹ́ ti jẹ́ pé ẹni tó dáko sórí ilẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ọ́ dáko ń bomi jáde kọ́dà kìí ṣe lásán lórí ilẹ̀ kan náà gan irú sídìlì tó níhùn tẹ́ǹkọ́ yàtọ̀ sí tí ọjà lè gbèlè àpèjúwe lọ́lọ́ bá ti se fún wa bàbá ti mú ní ballad náà ipe lẹ̀ inú àánú ọlọ́run sáré àwọn mùmí ní olùgbàgbò òdodo yàtọ̀ síta àwọn kèfèrí tó tó bá rọ irú tí ó jáde nínú ibi tí a sì àwọn olùgbàgbò òdodo sí kí sẹ́rù rẹ̀ náà ni ó jáde bí a sì àwọn kèfèrí ẹ̀dá sí ló fi wá nù súnà ló fi wá nù lànà ìsìlámù pé kí mùsùlùmí ó ní orí tẹ̀ tiwọn táàtì mùsùlùmí sí torí pé àgbàlọ́dù kan yíwò ní léèta ń gba àdúrà pé tí ó jáde ń bẹ̀ yọkùnrin jù nàbá tó bí ní ọ̀rọ̀ bẹ̀. ṣùgbọ́n ẹni wọ́n ṣe ìsìláàmù kí wọ́n sinlẹ̀ tí kí wọ́n sin àwọn òkú wọn sí pọ̀lẹ́dẹ̀ kọ́bùsà torí pé tí ó jáde ń bẹ̀ láyé kúrò ju ìlà nàkìdá. bẹ̀tí gbogbo ẹ̀ jùlọ bí wọ́n sin ọ́ sórí orí tí àwọn olùgbàgbọ́ òdodo tọ́ ọ bá ti sí olùgbàgbọ́ òdodo ìwọ náà ní jáde rí o kọ́lọ̀ ti fi gbogbo wọ́ jáde rí jàmá kọ́lọ̀ bá já jáde ń dáadáa gbàrà tẹ́dà bá ti jáde nínú sàárè rẹ̀ ní dítàmì ìjọ padà ìmùsẹ́pẹ́ bẹ́ẹ̀ àdìgbà wọn bá ti gbé nínú sàárè gan kọ́lọ̀ sí wa lólùgbàgbọ́ òdodo ọlọ́ọ̀bọ ba lẹ́yìn ilé nígbà tọ́lọ́ bá ṣe àpèjúwe ara rẹ̀ fún wa àti bóun ṣe lágbára tó àti inú àwọn áyà tó síwájú ọlọ́ọ̀bá bẹ̀rẹ̀ sí sí àlàyé nípa ọbẹ̀rẹ̀ sí fún wa nírò nípa àwọn ànẹ́bí ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ àti bí wọ́n ṣe kojú winá níbi pé wọ́n jí sí ọlọ́run irú táwọn àjọ wọn kojú wọn rí nítorí pé wọ́n jí sí ọlọ́run ọlọ́run bá bẹ̀rẹ̀ pẹ̀lú òjíṣẹ́ àkọ́kọ́ tá a rán sọmọ èdè ni òun náà lànàbí ni ọlọ́run bó rí òyìn rẹ̀ fún wa níbi ní sójú torí pé súrà kan gidi lọ́lọ́run bá sọ kalẹ̀ tí ń pè ní súrà tún náà fi ń sàlàyé nípa ẹni tó ṣẹlẹ̀ láàrin ànábìnú àtàwọn ìjọ rẹ̀ lẹ́yìn tó ṣe pé inṣàlá wọn kà fún wa ní sókè lọ́la inṣàlá o kí ọlọ́bọ̀ mú àjọra lọ àdùbà inṣàlá wọ́n láwùtà ara rẹ̀ láti àwárí bẹ̀rẹ̀ kẹtàlú méjì inṣàlá padà àbúrò àlọ́ náà ah, wọ́n bẹ̀rẹ̀ pé kíbọ̀wọ́ níbẹ̀ lórí ní àárín pé zaka dúkìá bá sì yọ zaka dúkìá wọ́n yàtọ̀ sí bá sì yọ zaka tá a bá dákò lákòjú rẹ̀ àbíbẹ́kọ̀ nípa pé eh, ìyàtọ̀ rẹ̀ tó wà bẹ̀rẹ̀ eh, eh, glaring tí wọ́n rí fásì wọ́n náà ní pé àsìkò táàyọ àti pé zaka dúkìá àkọ́kọ́ onígbà ah, tí lówó tó pọ́dún kan àìbẹ́kọ̀ tí ti lówó tó tó ní sọ́ọ̀bù zaka tó pọ́dún kan zaka ó tó wọ̀ ṣùgbọ́n tó dákú ọlọ́ọ̀bá ni wà á tún hákọ̀ owó yọmọ àsọ́ọ̀dì níjọ ọba kó èrè òkú ńjọ náà ní ọyọ ẹ̀tọ́ rẹ̀ kò sí gbogbo òrìláwò rẹ̀ wọ́n á rò pé kí and then ah, ẹn tó yáwó lápèjúwe eh, naira ọfẹ́ fi ṣòwò sẹ́pẹ́ gbàrà tí 2 million naira dọ́wọ́ rẹ̀ kìí ṣe tí ẹ̀ bí 2 million naira yẹn bá pé ọdún kankan kò tí sì záka ń bẹ́ torí pé kìí ṣe dúkìá tí ẹ̀ ní in tí 2 million yẹn bá wá bí bọ́yá láàlẹ́yìn 2 years two million yẹn ti bá bí five million naira tó ti di tí ẹ̀ á bẹ̀rẹ̀ sí ka zàká lórí kíni o lórí ìtọ́jú owó tí ẹ̀ bet tí kíni ó rí bẹ́ẹ̀ téèyàn bá gbé ìwọ̀n tó wọ̀ ọ́ lé tó gbìn gbogbo tó bá ti jáde tó bá ti fi lé tó kí ló kọ̀ rẹ̀ wọ́n nù ọyọ̀ zàká wọ́n rògbò kí ló dé tó wà ń bẹ̀ náà aláwọ̀ àlọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí tọ́lọ̀ bá ti sòfin ányọkúrú sẹ̀mínà wà àtọ́ náà ní bá ti gbọ́nà làgbà ṣùgbọ́n náà ta sọ pé rẹ̀ ni pé multiple in oko ma produce sí ti dúkìá ma produce tí ẹ̀ bá gbin ẹ̀mí ọ̀yẹ́ sàgbẹ̀yìn ti dákórí àmọ́ àwọn kí n sẹ́nà tẹ́yàn bá dákò tọ́ bá gbin àgbàdo abọ́ méjì under normal expectation pé tọ́ bá dá abọ́ mélòó láwọn òpin orí na o lè tó apó méjì apò kan abọ́ mélòó láwọn mẹ́ 80 ó gbin abọ́ méjì ó sì rí 160 mẹ́jọ ẹwọ mọ́tíbù rẹ̀ albarka tọ́ka fi bẹ̀ mú rò pé albarka ti ń bẹ́m̀bẹ̀ ọ̀ ìdí ni tó fi jẹ́ pé ẹn tó ṣọ́ọ̀tì lè kọ́ dákò ọkẹ̀lẹ̀ máa sunkún pé kèése tó wọ́n ẹ̀spẹ̀tì lòun rí ọwọ́ àríà ọwọ́ àbẹ́rí ríà kó ní abọ́ méjì mogbìn kọ́dà àti ẹ̀rọ abọ́ méjì kò mọ́ ṣọ́ọ̀tì ọwọ́ àbẹ́rí ríà pé bá ti pé nǹkan mi wọ̀ lókù but under tó pọ̀ jù ó ní pé ó kéré ọkọ̀ èrè ọwà ṣùgbọ́n dúkìá ní garanti èrè mélòó mélòó tó jẹ́ pé ń sóhun sọ́ọ̀tì náà ni nígbà wọn bá di end of the year bá ti gbó àti gbèsè tí ń bẹ lọ́rùn àti owó tí ń bẹ ńlẹ̀ àtọjà tí gbogbo ìpé two million mọ́ torí pé bẹ́ẹ̀ náà láti gbọ́ bùkátà bẹ́ẹ̀ náà láti sanwó school fees àjèrè àjèrè àsàjẹun kò tẹ́lẹ̀ kí ló padà lálẹ́ ilé wa lè kí kọlọ̀bọ̀ sàmànà wa so tó bá dọ́là ìṣàlá àwọn ọmọkà wa na àwọn kisa àwọn nabi ọlọ́run bá kọlọ̀bọ̀ mọ́ àti alálọ́ اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تعون علينا مصائب الدنيا ومتعنا لأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم Gracias,